solution to all sperm problem ìwòsàn dé fún gbogbo ìdojúkọ tó ń ṣe àwọn ọkùnrin níbi sperm wọn àti lórí alẹ bismillah. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń já ọkùnrin láàmú lórí sperm lórí nǹkan ọmọkùnrin àtọ̀ ọkùnrin àti manpower bí ìdákọ́lẹ̀ àti nǹkankan kí ló máa wá kọ́kọ́ wá ewé àbo ewé àbo àti ewé àtòrì wàá gbó wàá gbé sẹ́gbẹ́ kan wàá rọ síbì kan wàá sẹ́ wàá rọ síbì kan wàá bá mi wá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 kọ́ọ̀pù omi àgbo yẹn kan pẹ̀lú ṣíbí kan powder yẹn láàárọ̀ ṣíbí kan powder yẹn kọ́ọ̀pù omi àgbo yẹn kan lálẹ́ bí wàá ṣe máa lò nìyẹn tó bá lè máa ríwò yẹn jálẹ̀ everyday tó máa máa fresh ó wà okay àbí kó máa gbó sílẹ̀ láàrin ọjọ́ mẹ́ta sọ́jọ́ márùn kó máa kó máa lò ó tán kó tún máa ṣe míì bí sínú ńlá ìtaala gbogbo nǹkan tó ń da àtọ̀ láàmú yányán àti gbogbo nǹkan tí ò jẹ́ kí nǹkan ọmọkùnrin gbé rí dáadáa weak erection quick ejaculation low sperm count yá tí ò jẹ́ kí nǹkan ọmọ sperm ẹ ní mobility gbogbo nǹkan wọ̀nyẹn á dohun gbàgbé àwa láwọn powder lóríṣiríṣi tí kèsì ẹ bá gbẹnu tán wá lọ fún full package wa bismillah ta'ala gbogbo nǹkan á wà òkè àti obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ tó yẹ pé ó ní infertility problem ovulation problem wọ́n jókòó sínú wombo ẹ̀ wọ́n jókòó sínú ovary ẹ̀ hyproclatin yeast losperm ẹ̀dà ẹ ti understand spam leakage àti fibroid àti blockage tube àti PID perfect inflammatory disease gbogbo àwọn àìsàn tí ò kí ń jẹ́ kí obìnrin menstrual disorder generally gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ contact wa wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọkàn bisimilayi taala àti àwọn tó yẹ pé wọ́n ní ìpèníjà lórí àìsàn bíi cancer diabetics asthma stroke àwọn àìsàn ńláńlá ẹ contact Sheikh Alfa Agba pẹ̀lú àwọn egbòogi wa made in India packed from South Africa àtúwọ́n láwọn special package tá a tún máa ń ṣe yàtọ̀ sí àwọn apps báyìí tá a ti ṣe their all powders yàtọ̀ sáwọn ilé aláwọn special tá a máa fún yín abẹ́ni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbá lòpọ̀ ojú oorun ẹ kọ́ńtàtì wa abẹ́ni tó máa mú bọ́tá yé ń dà láàmú generally ètò àwẹ̀ wà tá a fi yanjú problem yín fún yín ètò sàárà wà ètò àdúrà wà àti àwọn àlàl powder lóríṣiríṣi tó jẹ́ special yàtọ̀ sáwọn brand báyìí Bismillah ta'ala tọrọ ẹ bá tún gba pé a hàn odidi àlùkùránì fún ẹ ká hàn tún fún ẹ ọ̀hún tún wà tá a máa hàn fún ẹ e tí wàá dẹ́lò èyí tí wàá fi para èyí tí wàá mu èyí tí wàá fi wẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan both national and spiritual problem A contact the global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department under sheikh afagba international limited bisimilayi tala kò wá síbi tẹ́ ẹ wà tá àti lè deliver fún yín amẹ́yìn lẹ́ máa sanwó delivery both home and abroad we are using the best logistics in the whole world dhl àti gig logistics láti deliver ní nàìjíríà àti ní òkè òkun gbogbo ẹ̀ customers wa ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbogbo ogun tó lọ́n bá ti ṣe nínú ìgbésí ayé yìí kò ní gbérí mọ́ ẹ fi fídíò ìránṣẹ́ kẹ ẹ lọ gbìyànjú iṣẹ́ yẹn epo igi àbo ewé àbo gbòǹgbò igi àbo then ewé àtòrì epo àtòrì rúùtù gbòǹgbò igi àtòrì ẹ̀hẹ́n àti kànáfùrù ọ̀pẹ màrìwò ọ̀pẹ tí ò tí ì tú rí ẹgún gbogbo ẹ̀pọ̀ ẹ̀sọ́ di powder ẹ wàá máa gbó ewé àtòrì àti ewé àbo ẹ máa gbó ẹ tẹ bá ti sẹ ẹrọ sínú kíkan ẹ máa fi mu kọ́ọ̀pù kan láàárọ̀ pẹ̀lú ṣíbi páódà yẹn kan láàárọ̀ lálẹ́ náà ṣíbi páódà yẹn kan pẹ̀lú kọ́ọ̀pù kan ewé tó ti gbó yẹn máa lò láàrin ọjọ́ mẹ́ta kó máa pààrọ̀ ewé yẹn bí sí ni láì tààlà gbogbo spam problem àwọn jẹgẹ jẹjẹrẹ àwọn nǹkan kan tó ń ṣe rádàdà gbogbo ẹ̀ wàá máa gbéná wọlé dáadáa bí sí láì tààlà insha allah rahman ẹ fi fídíò yìí ránṣẹ́ a wà ní abraham adesanya lẹ́kì àjà etí ọ̀sà lagos ẹ wọ́sọ̀pù wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ wọ́sọ̀pù wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ìnàlì ìzẹ́tàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí máa ń sálẹ̀ àmúwá ilẹ̀ kọ́